بسم الله والصلاة والسلام على رسول الله باب من بر والديه زاد الله في عمره حدثنا أصدق بن الفرج قال أخبرني ابن وهب عن يحيى بن أيوب عن زبان بن خالد عن سهل بن معاذ عن أبي قال قال النبي صلى الله عليه وسلم من بر والديه توبى له زاد الله عز وجل في عمره باب لا يستغفر لأبيه المشرك في الدبان نمبر 18 باب باب يبر والديه ما لم يكن معصيه حدثنا محمد بن عبد العزيز قال حدثنا عبد الملك بن الخطاب بن عبيد الله بن ابي بكر البصري لقيته بالرمل قال حدثني راشد حدثني راشد أبو محمد عن شهر بن حوشب عن أم الدرداء عن أبي الدرداء قال أوصاني رسول الله صلى الله عليه وسلم بتسع لا تشرك بالله شيئا وإن قطعت أو حرقت ولا تتركن الصلاة المكتوبة متعمدا ومن تركها متعمدا برئت منه الذمة ولا تشربن الخمر فإنها مفتاح كل شر وأطع والديك وإن أمراك أن تخرج من دنياك فاخرج لومه ولا تنازعن ولاة الأمر فإن رأيت أنك أنت ولا تفر ولا تفر من الزحف ولا تفرر ولا تفرر من الزحف وإن هلكت وفر أصحابك فأنفق من قولك على أهلك ولا ترفع عصاك عن أهلك وأخفهم في الله عز وجل وأخفهم في الله عز وجل حدثنا محمد بن كثير قال حدثنا سفيان عن عطاء بن ثابت عن أبيه عن عبد الله بن عمرو قال جاء رجل إلى النبي صلى الله عليه وسلم قال جئت أبايعك عن الهجرة عن الهجرة فتركت أبوي يبكيان قال ارجع إليهما فاجحكهما كما أبقيتهما كما ارجع إليهما ارجع إليهما فأبشكهما كما أبقيتهما حدثنا علي بن جعد قال أخبرنا شعبة عن حبيب بن عبد الثابت قال سمعت أبا العباس الأعمى عن عبد الله بن عمرو قال جاء رجل من النبي صلى الله عليه وسلم يريد الجهاد فقال أحي الوالدات فقال نعم فقال ففيهما فجاهد باب من الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول المؤلف رحمه الله باب يضر والديه ما لم يكن معصية لابي أقول لك وتنقني كي يوم أكبره kéèyàn máa gbọ́rọ̀ lópin ìgbà tí ń tí ń tara rẹ̀ gbọ́rọ̀ sí wọn lẹ́nu ọba ti dẹ́ṣẹ̀ èyí túmọ̀ sí pé ẹ ṣe dáadáa sáwọn òbí yín ẹ gbọ́rọ̀ sáwọn òbí yín lẹ́nu ilé ìtẹ́sìn Islam ń wá bẹ́ẹ̀ lórí lópin ìgbà tó bá ṣe pé ní tí fi ṣe dáadáa sí wọn ọba takò tọ́lọ́ọ̀ lópin ìgbà tí ń tá a máa fi gbọ́rọ̀ sí wọn lẹ́nu ọ̀bá ti yapa sítọ́ lọ́n àti lànà nàbà Muhammad sallallahu alayhi wa alihi wa sallam. ẹ̀gbà wa yìí wá láti ọ̀dọ̀ àwọn ẹni tí alimami Bukhari rahimahullah tó ti gbà wá tó fi dórí ummi Darda radiyallahu anha. هنا تنبأ ولا أبو الدرداء القاري رضي الله عنه أبو الدرداء أوصاني رسول الله صلى الله عليه وآله وسلم بتسع ينسي والله النبي محمد صلى الله عليه وآله وسلم أقوى الناس بلوى صوت المسك بتسع أي بتسع وصايا بتسع وصايا أسي مكو وصايا جمع نفون وصية ònkà ó sì máa ń yapa sẹ́ńtàǹsẹ́ńkà nínú jíjákọ àtàbò látòrí mẹ́ta títí dórí mẹ́wàá nígbà tó sọ pé tó sọ pé wọ̀sọ́ yálà ńkà tẹ́yọ̀kan rẹ̀ jẹ́ wọ̀sọ́ ìyàtọ̀ jábọ̀ òǹkà yọ jẹ́ akọ bètè sàáì wọ̀sọ́ àyà kìí ṣe bètè sàátì bètè sàáì wọ̀sọ́ àyà. ẹnu gbàgbé pé àwọn sàhábà ridwanullahi alayhim ẹni tó gbédè gidigidi ni wọn sọ̀rọ̀sọ̀rọ̀ tó dáńtọ́ ni wọ́n torí ẹ̀ ló ṣe jẹ́ pé kò lè rọrùn fún ẹ láti máa wá pé ọfẹ́ máa ka àṣìṣe wọn ní ọ̀rọ̀ tí wọ́n ń sọ kò lè rọrùn. tó alákọ̀ọ́kọ́ nínú nǹkan mẹ́sẹ̀ẹ̀sán yìí la tushrik billahi shay'a ìdí tí Abu Darda tó sì fi ń sọ̀rọ̀ yìí fún wa ni pé. bó tilẹ̀ jẹ́ pọ̀ ni wọ́n pa láṣẹ pẹ̀lú àsọtẹ́lẹ̀ yìí ṣùgbọ́n a ti mọ̀ pé ọ̀rọ̀ tánàbì sallallahu alaihi wasallam tó bá fi lè bá ẹnìkan sọ nínú àlòmà ọ̀kárí gbogbo àlòmà àyàfi tó bá ṣe é pé ẹ̀rí kan tọ́ka sí pé ìwọ nìkan ni ẹlòmíì ò ní nírú àǹfààní yẹn gẹ́gẹ́ bí sọ̀hábà tó jẹ́rìí. fún anabi sallallahu alaihi wasallam lórí nǹkan tí ò sojú rẹ̀ tó sì jẹ́rìí pé bá anabi sallallahu alaihi wasallam ti wí náà màtá anabi ọ̀lẹ́lẹ́rìí mi yọ lọ́wọ́n ọba ẹlẹ́dàá ọ̀la sọ̀hábà yìí ti jẹ́rìí ó sojú rẹ̀ ó ní kò sojú òun sí anabi ọmọ apàrọ̀ anabi gba ìjẹ́rìí rẹ̀ wọlé àtìgbà yẹn ní ìjẹ́rìí tó nìkan ló ti dúró ní ìjẹ́rìí yẹn méjì. ṣùgbọ́n ọ̀rọ̀ dáná ti sọ̀rọ̀ náà sí náà bá ń bẹ́ ẹnikẹ́ni sọ ńṣe ló jẹ́ ọ̀rọ̀ fún gbogbo àlùmọ̀ àdíjọ́ gbẹ̀ndà òkè yá mi lópin ìgbà tẹ́lì kan ọ̀bá ti sí tọ́là sọ̀ká kíyè sáàrin torí rẹ̀ bó tilẹ̀ jẹ́ pé Abu ni wọ́n bá sọ̀rọ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ tá bá Abu Darda kárí gbogbo àlùmọ̀ alákọ̀ọ́kọ́ lati tushrik billahi shay'a má ti fi nǹkan kan sorogún pẹ̀lú Allah ìyẹn pé má sẹ́rí nǹkan kan tó jẹ́ ti Allah nínú ìjọsìn lọ sọ́dọ̀ tó yàtọ̀ sí Allah nítorí pé bẹ́ẹ̀ bá ti ṣe ti da ti dẹni tó ṣe wípé ọ faramọ́ kò wọ́n ìyẹn ti ṣe nǹkan tó wá pé tó bá fi lé lọ́kú lórí ẹ̀ ọlọ́run ọba ò ní forí jì nítorí pé ó ti ṣìnà ní ìṣìnà tó jìnà èyí tó wá yàtọ̀ díẹ̀ nínú gbogbo orú rẹ̀ tá máa rí bẹ́ẹ̀ nínú alukur'an tàbí nínú sunna sunna ni pé anabi sallallahu alaihi wasallam ní ó gbọ́dọ̀ fi nǹkan kan ṣe orogún sọ́lọ̀. So nínú ìjọsìn wà ń kò tààjẹ ọ̀hùrẹ́t kódà kó ṣe pé wọ́n gé ọ wẹ́lẹ́wẹ́lẹ́ nítorí kó o lè bá a fi nǹkan kan ṣẹbọ sọlọ ọgbọdọ ṣẹbọ sọlọ wọ́n yà gé ọ tán ni tẹmí ó fi bọ́ kó o lára rẹ̀ ọ̀hùrẹ́t àbí kó o tiẹ̀ ju kó o jóná ráúráú kó o dérú ọgbọdọ ṣẹbọ sọlọ pèníjà pàápàá jùlọ sáwọn èèyàn láwùjọ bíi tẹ̀sán ti dùn wọ́n la àwọn ẹni tó yẹ pé ahọ́n lásán orí ahọ́n lásán ni wọ́n ti gbàgbọ́ ìgbàgbọ́ kò dénú gbáàyà wọn àwọn ẹni tó ṣe pé látàrí wọ́n ń janu wọ́n ń fọ́nu ń pa àwọn gbọ́ lọ́wọ́n ọba gbọ́ àdánwò ráńpẹ́ róbótó kékeré kan sí wọn wọ́n tara rẹ̀ wọ́n fi ìgbọ́lọ́wọ́n bá gbọ́n wọn sọnù torí ẹ̀ ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ ní ìsìn nínú àwọn èèyàn látàrí pé àdánwò kan dé bá wọn wọ́n ṣe tán láti lọ gbẹ́bọ wọ́n ṣe tán láti forí kalẹ̀ fóòsà wọ́n tún wá máa sọ láàrin ara wọn pé ẹ̀ ẹ̀fẹ́ wọn kàn gbẹ́bọ ìṣẹ́jú márùn-ún náà ni èyí ó sì forí kalẹ̀ fóòsà lọ́wọ́ ìṣẹ́jú mélòó èyí ó sì tún padà tọrọ àforíjìn Allah anabi ni wọn ọba àgì ọ wẹlẹwẹlẹ ọgbọdọ fi kankan ṣẹbọ sọlọ ètò túmọ̀ sí pé láṣẹ lójú ọ̀nà mọgbọ́lọ́ngbọ́ lódodo mi ò sì ní fi nǹkan kan sorogún pẹ̀lú rẹ̀ nínú ìjọsìn kò ní rọrùn kò ní rọgbọ títí táyé ìdàgbé àmì torí pé àwọn ẹni táwọn bá ń bẹnu pé wọ́n ń ṣẹbọ àwọn ẹni tó ń bẹ nídìí pé wọ́n ń bọ òòṣà àwọn ẹni tó ń pè ìfẹ́nu tiwọn làwọn ń sìn èèyàn gẹ́gẹ́ bíi tiwọn ni wọ́n ń pè inú wọn ò ní dùn sí ọ láéláé wípé wọn náà bá wọn ṣe táwọn ṣe ẹni tí inú rẹ̀ ò sì dùn síyàn bíi kókókókó ní ọ̀mà ṣe bíi kókókókó ní ọ̀mà ṣe wọn náà wọ ni tí wọn gbé agboolé yín eégún ni wọn máa gbé mbẹ wọn á ní ẹ̀sìn Islam tí wọn ń ṣe kọ fara mọ́. nítorí pé mùsùlùmí tún mẹ́bọ mẹ́sìn tó a pé wọ́n rẹ́rìn sí ọ wọ́n ní rẹ́rìn sí ọ wọ́n kọ́kọ́ dán gbogbo oògùn wò lára rẹ wọ́n wá gbogbo ọ̀nà láti rí ọ gbèsè nítorí kí wọ́n náà lè bàa jẹ́ pé nígbẹ̀gbẹ́yìn rẹ ọ̀padà yá gbẹ̀yìn wọ́n dán wò pẹ̀lú oríṣiríṣi àwọn oògùn ọ̀fọ̀ oògùn eléyìí tó ẹ pé bọ́ wá lọ bọ́ wá bọ̀ àwọn olórí ibú ti padà máa sọ fún ọ pé o ti ṣẹ àwọn irúnmọlẹ̀ àtàwọn òòṣà bàbá ńlá rẹ̀ káwọn ní bínú sí ọ àfi kọ́ lọ rúbọ àfi kọ́ lọ wárí fáwọn òòṣà ni làwọn ẹni tí wọ́n ń ṣe ẹ onítànàdì rẹ ni wọ́n fi fi ọlẹ̀ torí ẹ gbogbo oríṣiríṣi àdánwò iná ní retí gbogbo ẹni tó bá ti ṣe tán láti sọ pé mi ò ní sin nǹkan mi ìyàtọ̀ sí Allah torí àwọn ẹni tí àwọn èsì Allah nìkan ẹ̀wọ̀n ní fi gbogbo ọ̀nà ni wọ́n mọ̀ wá láti bà tiẹ̀ jẹ́ gbogbo ọ̀nà ni wọ́n mọ̀ wá láti rí ọgbẹ́sẹ̀ àwọn olùmọ̀ á sọ pé ojú ọ̀nà at ìní fi nǹkan kan ṣẹbọ sọ́nà ọba nínú ìjọsìn kìí ṣe ojú ọ̀nà tí máa rọrùn tọ̀ kìí ṣe ojú ọ̀nà tí máa rọrùn gbà ní gbogbo ìgbà ni kódà wọn sọ pé tẹ́yìn bá máa pèpè sídìí ẹ̀sìn Allah ẹ má jẹ́ kí èèyàn mẹ́ta mẹ́rin tí ń gbọ́rọ̀ yín kọ́ máa tàn yín o nítorí pé tí ìpèpè bá dójú àmì. tó sì dájú wípé ìdí tẹ̀wọ̀hídì náà lẹ́ ń pè yàn lọ sídìí ẹ̀ ẹ rí i pé àwọn èèyàn ní wọ́n máa fi ìtara hàn wọ́n máa fi ìbànújẹ́ wọn hàn wọ́n máa wá kí ó bàjẹ́ kó dàrú fún ọ kódà wọ́n máa dá gbogbo oríṣiríṣi oògùn oògùn òfòwò lára rẹ̀ nítorí tírù rẹ̀ tó bá fi lè pẹ́ òkùtọ́ tọrọ rẹ yìí táwọn ọba rí dádúró omi ọ̀tàn lẹ́yìn ẹja gbogbo àwọn ọjọ́ kan níta sí abá lọ́dọ̀ bàbá ẹni tí bàbá ẹni náà gbà lọ́dọ̀ bàbá ńlá ẹni àti ṣe dẹjú lẹ̀ pé bí ọba bàjẹ́ kọ́ bàjẹ́ nítorí ẹ̀ wọn ní fi ọlẹ̀ o ẹ máa wọn fún àwọn anábì ọlọ́ọ̀lẹ̀ Nuh alayhi salam. wọn àfi sílẹ̀ bó tilẹ̀ jẹ́ pé ẹ ìnínilára eléyìí tí àwọn èèyàn rẹ̀ tí wọ́n gbé kù ọmọ lórí yẹ̀yẹ́ tí wọ́n fi ń se tó ń ti bó ti ṣe pẹ́ láàrin wa lẹ́ni tí ń pè wọ́n lọ síbi kí wọ́n máa ṣe ọ̀wọ́ lónìkan yẹ̀yẹ́ yìí yẹ̀yẹ́ tẹ̀sí rí á máa dùn yẹn gidigidi kó wọn máa fi ọsẹ fẹ kó wọn mú ọ ní nǹkan eré á máa dùn yẹn gidigidi torí ẹ nípa ìgbà yìí nànàbì nù hàlẹ ìsìlámù fi sọ fún mi tẹ́ ẹ máa fi wá sí ẹ̀yẹ lónìí àsìkò ń bọ̀ táwọn náà padà fi ń ti yẹ̀yẹ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ń fi wá ti yẹ̀yẹ́ àwọn apàdà máa ti ta ní òdùn ẹnì kejì jura wọn lọ. wọn fa anabi ibrahim alayhi salam sílẹ̀ gbogbo ẹ torí tawhid náà ni abẹ́ẹ̀ rí àwọn èèyàn anabi náà bí wọ́n ṣe ń jánu wọ́n tún ń dárúkọ àwọn òsán fi wọn lórí ẹlẹ́ẹ̀karùn-ún pé ẹ má fi wọ́n wa o wọ́n máa ń tó ti fi tó ti lọ gba wèrè máa ń tó lọ́n ṣe ń àwọn wa àwọn wa àwọn amáyétòrò ti ṣe. bẹ́ẹ̀ náà lànàbì Ibrahim alayhi salam wọn ò fòdòdó pàdé rẹ̀ àwọn èèyàn tí wọ́n mọ̀nyàn lọ́mọ wọn wọ́n mọ̀ ní ọ̀kan nú ara wọn àmọ́ ńgbà tí ìyapa ti wáyé nídìí tòwíìdì òsè tòwíìdì tí wọ́n sọ pé ànábì Ibrahim alayhi ó ní ìmáàmù muwahhidin wọn ní ìmáàmù fún gbogbo ẹni tí ń sọ Ọlọ́run ọba lọ́kàn látòrí tiẹ̀ lọ gbogbo ẹni tó dé lẹ́yìn rẹ̀ àgbọ́yé rẹ̀ ni orí àgbọ́yé tó ṣàlàyé kalẹ̀ náà ni gbogbo wa ń tọ̀. sọ́yẹ́sì rí pọ́lọ́ ẹlẹ́sàn á sọ pé aránṣẹ́ sí wa Ànábì sallallahu alaihi wasallam máa ní tẹ́bẹ̀ millata Ibrahim hanifa tí wọn náà máa tọ ìlànà Ànábì Ibrahim alayhi salam ẹni tó ṣe é pé ó kò lójú ọ̀nà tó lọ́kọ̀rọ̀kọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lẹ́ bọ ojú ọ̀nà gaara tó ní í ṣe pẹ̀lú ká ọlọ́run ọba nínú ìjọsìn. wo ni anabi ibrahim ọ̀rí tán lórí tọ̀hídì yìí báyìí àwọn ẹni lọ́mọ lọ́kàn nínú ara wọn àwọn náà nítorí sọ pé ẹ nínú kò yẹ kó bíjà ńlá rẹ̀ kéṣèjà lásán baba àwọn ni wọ́n dáná nítorí pé ẹsẹ̀ ju èèyàn kan níná kò bùkátà kí náà pọ̀ àmọ́ torí kórìíra tí máa bẹ látàrí ìgbàgbọ́ takora wọn oníbàbà gbogbo kórìíra kèsì tí wọ́n fẹ́ pa lásán wọ́n fẹ́ pàǹpàkópa ó kú ikú kíkú ní ìsìtẹ́ bá fẹ́ pààyàn ní ìsìn kátẹ́ pé nánà lẹ fẹ́ jù ó ti tó pé kẹ́ lọ ra lítà méjì pẹtrol kẹ́ sì fi wẹ́ẹ̀tì ara rẹ̀ kẹ́ sánẹ́tì pẹ̀lú gbọ́lọ́ ìgbà ọ̀lẹ̀ mi fi bọ́ òní wàhálà kankan lọ títí ẹ sáti wẹ́ẹ̀tì ẹ̀ dáadáa kan sọ sánẹ́tì ni ẹ̀yin náà bá máa wòran so bó bá sì kàráǹgídá tẹ̀ lówó pẹtrol àtáyà lò púpọ̀ tẹ bá ti gbé táyà kọ́ lọ́rùn tẹ sáná sí nígbà òní èkú bẹ́ẹ̀ náà mọ̀ bẹ́ẹ̀ sẹ́ máa pààyàn bẹ́ẹ̀ láwọn àlómi gbà òní èkú àwọn wá sí báwọn wọ́n wá ní ẹni tó wá ṣe ń tẹ́nìkan ò ṣe rí ojú rẹ ní láti rí ní tójú ẹnìkan ò rí rí wọ́n wá dáná iná búrẹ́kẹ́ ẹsẹ̀ bíi ẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀rún èèyàn wọn jó ni nítorí kórìíra wọ́n ti wá da tán àwọn òtútù ẹrú tó lè súnmọ́ náà ìkà burúkú òun náà tún lè súnmọ́ iná tó dá mọ́ kí ṣètò àná òtútù wa kọ́ wọn báwo wọ́n ṣe fi ń kànàkànà tí ó fi jábọ́ sínú náà yìí sínú òkúkú mẹ́ni tó dá yóò jó gbogbo àwọn wèrè ni wọ́n fi ń kànàkànà sọ́ọ̀bẹ̀ kìí ṣe torí pé owó tí àwọn kọ wọn kò dí wọn lọ́nà kò dí wọn lọ́nà odò àmọ́ torí ọ̀rọ̀ bó ما لكم من إله غيره أما في الله لن كاتوريا الله بعمي كتلاتي سندود دويا تسي أوكي ṣé àwàdà wa ni ná iná ìsá àwàdà wa gbogbo àwọn olórí ibú látàrí jọ àwọn náà ti mọ̀ pé tó bá fẹ́ fi àjọ táàrí iná náà nígbà tí àwọn ashabul ukhdud táwọn náà fẹ́ fìtínà àwọn èèyàn torí pé wọ́n gbọ́ lọ́wọ́ bá gbọ́ ìbáwọn náà gbẹ́ kòtò wọ́n gbẹ́ kòtò wọ́n sì dáná sí táwọn sọ pé qutila ashabul ukhdud an-nari dhatil waqud idh hum 'alayha qu'ud wa hum àlẹ́ ma yaf'aluna bil mu'minina shuhud wa ma naqamu minhum illa an yu'minu billahi al-'aziz won máa ná kọ́ sí wọn àfi nítorí pé àwọn ni wọ́n fẹ́ ọlọ́run ọba ọ̀la anabi ibrahim aleyhi salam nínú náà bẹ́ẹ̀ ni fìràwọn aleyhi làánẹ́tùlọ́ sàdédé fìtínà anabi musa aleyhi salam sàdédé máa wá àti pa anabi musa aleyhi salam lẹ́yìn gbogbo mú nǹkan báyìí wá tó má mi mi wá tó má mi mi wá tó má mi mi wá bẹ́ẹ̀ bí bẹ́ẹ̀ bá fi òní dídọ́ gbẹ̀ǹdà òkè yá màmá má mi wá olórí bò ní gbàgbọ́ anabi musa sì ń ṣe sùúrù tún ṣe sùúrù tún ṣe sùúrù tó fi wá di kó ṣe dójú àmì anabi musa kò tí wàá hàn sí mi báyìí kó olórí bù ní wọ̀nyí. wọ́n á bẹ̀rẹ̀ sí ni wàá lé anabi musa pé ó gbé náà ojú ẹ̀ kí ló ń pèrè òní ló kù kọ́lọ̀ tó la anabi musa aleyhi salam anabi muhammed sallallahu alayhi wa sallam lórí páńpẹ́ ní lọ sídìí ẹ̀sìn ọlọ́run lónìí kan àdáwò wo lànàbì ọ̀gá pàdé àbùkù wo ni wọn fi kan anabi muhammed sallallahu alayhi wa sallam báwo làwọn olórí búlọ́tún àti lọ́sì òsè wá ọ̀nà lóríṣiríṣi láti gbẹ̀mí rẹ̀ ṣùgbọ́n tó náà bò fún wọn pa torí ẹ̀ ahasiba an-nasu an yutraku an yaqulu amanna. وهم لا يفتنون ولقد فتنا الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين ẹ lè máa jánu fọnù sọ pé ẹgbọ́ lọ́wọ́n bá gbọ́ láì jẹ́ pé àdán yín wò àti dáhùn ẹni tó síwájú yín wò nínú ìdánwò làwọn olódodo ti hàn làwọn òpùrọ̀ náà ti fojú hàn ṣé ìwọ tó ń sílọ̀ lónìkan tó òfin kankan sorogún pẹ̀lú Allah nínú ìjọsìn ó kú oríire o ó wàá fi sùúrù kọ́rọ̀ rẹ gidigidi ó fi àmúmára àfaradà wàá fi kọ́rọ̀ rẹ ẹ má fi rírí sáláì rí ẹ má fi gbígbọ́ sáláì gbọ́ inú lè jẹ́ kẹ́ borí ọ̀tá nítorí pé àwọn ẹni tí àwọn fẹ́ kẹ́ sórí bú. kò lè wù wọn rárá rárá pé kẹ́ sórí rẹ̀ bẹ́ẹ̀ sì ni ẹni tó pọ̀ jù nínú àwọn èèyàn tá à ń jọ ń gbélé ayé yìí wọn ò fẹ́ oríire fẹ́ni kankan bíi kẹ́ sórí ibú kẹ́ sórí ibú náà torí ẹ̀ wọ́n mọ̀ wá gbogbo ọ̀nà láti ṣe yín láti bà tiyín jẹ́ torí pé ẹ bá gbọ́ lọ́wọ́n bá gbọ́ tọ́. má ti torí pé wọ́n gbé ọ wẹ́lẹ́wẹ́lẹ́ kó wá lọ islam ó ṣe mi má ti torí pé wọ́n dáná wọ́n dáná sí wọ́n fẹ́ ju ọ ráúráú kó lọ ṣe o alákòókò nù nítorí sí pé gbogbo àwọn àdáwò tí ń bá wa kéékèèké jájájá ń ti torí rẹ̀ tí ń fi tawhid sílẹ̀ sẹ́wọ̀n pé má ni wọ́n kankan má ni wọ́n kankan. tẹ̀mí torí kí ẹlẹ́bà má ta níwọ́ dọ̀sẹ̀ bọ̀ tẹ̀mí torí kí wọ́n lè bá àrọ́kọ níwọ́ dọ̀sẹ̀ bọ̀ tẹ̀mí torí kí wọ́n lè bá àríyàwó fẹ́ lọ́dọ̀sẹ̀ bọ̀ tẹ̀mí torí kí owó rẹ̀ lè bá àpọ̀ sí níwọ́ dọ̀sẹ̀ bọ̀ tẹ̀mí torí pé àwọn kan dún kùkù lájà mọ́ lágboolé yín níwọ́n náà fi tẹ̀ òhìtì sílẹ̀ ẹni tí ìjọba dé bá ló lè ròyìn á wá sọ pé ká máa kọ́ lọ́ọ̀ nìkan ọ̀rọ̀ tí ń bẹ́lẹ̀ kọjá ká máa kọ́ nìkan o bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ ṣe di ọ̀sẹ̀ bọ̀ torí ẹ̀ kọ́nà ẹlẹ́dàá kó sànù wà ó àdáwò ọba àbọ̀ àrítú ọba àṣẹlẹ sí ọ àmì wọ ọba àṣẹlẹ ọgbọdọ fi tòhídì rẹ sílẹ̀. ولا تتركن الصلاة المكتوبة متعمدة ó sì gbọ́dọ̀ fi sọ̀láàtì tọ́lọ̀ ń ṣe lọ́rùn àyàn ọ lórí sílẹ̀ lámàá mà ẹnikẹ́ni ọ̀gbọ́dọ̀ mọ̀ọ́mọ̀ pasọ̀ láti tì ìyáde ìsìnkúrì rẹ̀ dàrú kìí ṣe kó o sùn lọ kìí ṣe pé gbàgbé ló ṣe ọ́ kìí ṣe pé ìdíwọ́ kan ló wà tó ju agbára rẹ lọ lásìkò yẹn ẹni tó wà lórí ìrìn àjò tó ṣe ṣe ṣe kí mọ́tò dojú òdò ọ̀gbọ́dọ̀ mọ̀ọ́mọ̀ fi sọ láti lọ torí pé aburú ńlá ń bẹ lórí gbogbo ẹni tó bá máa ma fi sọ̀láàtì lọ. wa man tarakaha muta'ammidan bari'at minhu dhimma torí gbogbo ẹni tó bá máa ma tó fi sọ̀láàtì tó fi sílẹ̀ tó pàtì àjẹ́ pé kò sí ń tọ́kàn wá pẹ̀lú rẹ̀ máa o kò sí ń tọ́kàn wá pẹ̀lú rẹ̀ máa o ti dẹni tí ọlẹ́tọ̀ sí wọn pa kò sí ntọ́kàn wá pẹ̀lú rẹ̀ mọ́ ọjẹ̀bi wọn pa torí àìkéèsì o ọ̀gọ̀rọ̀ mùsùlùmí ni mí wọn bí mi mùsùlùmí wọn ò mẹlẹyìí o ìdí nu tó fi jẹ́ pé ọ̀pọ̀ ẹ̀mẹ́yẹ èèyàn lọ́wọ́ aláwùjọ wa tí kìí sin náà rárárárá tí kìí ṣe sọ̀lẹ́ àti lámàá má pàtì tí ó sì tún máa bí léèrè tí tún máa dáhùn tágọ̀ ti fẹ́nu họ́ra wípé eh, ọlọ́run ọmọ ní gbogbo eléyìí àní ọkàn ẹni ni malẹ́ ẹni àfi malẹ́ rẹ̀ náà àmọ́ tó bá pé ìsìláàmù rẹ̀ ni ọkàn rẹ̀ nìkan kọ́ ní ìsìláàmù rẹ̀ ọkàn rẹ̀ nìkan kọ́ ní ìsìláàmù rẹ̀ tẹ́lẹ̀ ìgbà yé wa a rí i pé inú ewu ńlá lọ́pàá ìmọ̀ye èèyàn wà wọ́n yìí sin náà wọ́n yìí sin náà rárára. Rá, rá, rá wọn bẹ nu ọjọ́ kọjọ júmọ àmì tó bá ti sọ láti júmọ àwọn tó di júmọ àmì wọn èsì náà rárá rárá débi pé àwọn ọdún lọ́bádé wọ́n pọ̀ jàǹtìrẹrẹ láàrin àwọn tí ń pera àwọn mùsùlùmí wọn àti èsè mùsùlùmí tó pé sọláàtì làídì nìkan ní òsè lọ́dún kò ní í sèmi àmọ́ àmọ́ pa sọláàtì tì mí ẹni bá ti ṣe bẹ́ẹ̀ ti di kèfèrí kọ́lọ́ ẹlẹ́dàá kọ́mọ́ yà wá ń kèfèrí tọ́. kọ wá gbọ́dọ̀ jẹ pé èsì sọlẹ kọ wá bá àwọn mùsùlùmí kí ẹran mi lọ́wọ́ ẹmẹjẹ yọ jẹ mí àwọn kèfèrí yìí káàní wọlé kí ni wọn ni tò nítorí pé gàǹbarí pa fúlàní kọlẹjọ nu irú rọǹbó ẹ wọn pẹran súnámì ẹ kódà àwọn bàbá mi wọn pé jọjọ náà bẹ́ẹ̀ mo ti gbọ́ wọn tọrọ àlùbáríkà fún mi ó rí ti ń sàn àlùbáríkà ń sàn lára rẹ̀ ìwọ́n tó wá dàgbà tán tó sí lọ ẹ̀rí àlùbáríkà yẹn sá nonsense kò sálùbáríkà àti ìtún rí tọ́ wala tashrabanna al-khamra sọ́ra má ṣe máa mutí sọ́ra gidigidi má máa mutí fa innaha miftahu kulli sharr torí pé ọtí ni kọ́kọ́rọ́ gbogbo aburú gbogbo aburú tí aláburú bá fẹ́ ṣe láyé yìí tó bá fi lè mutí ìrọ̀rùn ní gbogbo ọba dé torí ẹ alhamur lédè lárúbáwá wọn máa ń pè ní mọ anathon ma'anawi wọn sọ pé hàríhì alhamur hàríhì alhamur ẹ lè jẹ́ mudhakkar lafdhan ṣùgbọ́n mu anatun ma'anawi ni gẹ́gẹ́ bí ashams ẹ sọ pé hàdíhì ashams ẹ ní sọ pé hàdà shams tó wọlé tẹsirọ bẹ́ẹ̀ nà lọ́mọ má ṣe mutí ọtí ọ̀nà ni kúlù má yọ̀gọ́ pé àlàákùn gbogbo ntí bá ti máa bu ọpọlọ ayọ̀kọ́ mìíràn làákùn ẹ wọ khimar ẹhẹn ní sáà fi ń bọ nǹkan falkhamru tukhamiru alaqul yìí máa bo ọpọlọ ni yóò bò yóò wá dàbí ìgbà tí o sì yóò máa hún ríra yóò máa ta gẹ́gẹ́ yóò gbòǹgbò àsìkò wọn bá mu títàn kò ní wèrè onímọ̀ tó ń sọ mọ́ wọn á ní wọn pọ̀ ń wèrè gálọ̀ kílọ̀mù tí ọba tún jẹ kílọ̀mù tí ọba tún jẹ because ẹni tó mú ọmọ jẹ́wèrè ni làákàyè làákàyè ni wọ́n wá lò ń pọ́npọ́ oní kò wúlò fún ọ tó a lè ṣe wèrè wèrè aláṣọ torí ẹ ọtí yẹn ẹnìkí máa mú tán wọn fẹnu jágé yóò bu ọlọ́ọ̀gá ìwádìí á lè gbọ́ lọ́nà <laughs> ẹ̀ka ló tó a kù ẹni tó bá mutí àkàràmù kún mu wọn à ń su sára à ń tọ̀ sára èyí jẹ́ bàbá ara ma lẹ́yìn pé gbogbo ẹni tí ò tó náà ní ọ̀nà dènà so yọ máa kán àbùkù nítorí ọtí torí ẹ olórí burúkú ńlọmọtí o olórí burúkú ìlọmọtì ọtí èsè ń tọjà ó ní kọ́kọ́rọ́ gbogbo aburú nísìnyí tó bá ní kó pààyàn tó bá ní kó ṣe zìnà ńṣe lò ó nígbà láti ṣe gbogbo nǹkan ó pin ìgbà tí làákà rẹ̀ bá wà tó bá mu títà ńkọ ó tún pé bómi bá tún ẹgbẹ́ wa fi ń pa. kódà zina lọ́nà ìyá rẹ̀ gan yóò bá sùn nítorí làákà ò sí mọ́ torí ẹ̀ olórí burúkú lọ́mùtì kí ni wọ́n máa gbà ń di ọtí orí burúkú ni èyí náà wò wò ẹni tó yẹ kó fẹ́ jáde tó múra tó wọ tìsàlẹ̀ àpàtì wọ́n á di pé ó mu tí ó mu tán ó di kọ́rọ̀ ń tàbí ó dẹni tí ó lè rìn jága ara mọ́ yọ wá ta gẹ́gẹ́ yọ bọ́ ọ́nu gọ́tà yọ máa yíra mọ́ kọ́tà láì jẹ́ pé sọ́jà sọ pé kọ́ máa kọ́ máa lúwẹ̀ẹ́ nínú pọ̀tọ̀pọ̀tọ̀ àbá yóò tún wá dẹni tó ṣe é pé ìyàwó wa mu lọ́mọ fọ́ létí mo ní kò ń sọ lé. Ah, làwọn èèyàn bá wọn gbà ẹ ṣe wọn pẹ̀lẹ́pẹ̀lẹ́ pé tá a là ń ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ tá a là ń ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ dàpọ̀ ẹ̀yà mi kò bókò àbá ìyàwó ọba máa fin yóò ju ti màálù lọ yóò wá pé ẹ lóòótọ́ wọn lọ nà lánàá wọn kò kọ lápá làákà ẹ̀mí jẹ́ ọ ọpọlọ ti sọnù hmm. wọn sì sọ pé gbogbo ọgbẹ́ yòówù abá sókù kìí ní òkú la nítorí ti kú tí wọ́n bá ń sa lọ́gbẹ́ ìwọ lọ́wọ́ máa dùn kìí dùn tó ọtí ẹ rí i pé ọ̀nà kẹ́ni nínú àwọn ọ̀nà tí àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn orílẹ̀-èdè fi ń rèézi ẹkọ́nọ́mìkì wọn. so látàrí pé à ń sọtí à ń pọn ọtí. So, ìmọ̀ àwọn gọ́ọ̀mẹ̀ntì níbi tí ò ti sẹ́sìn wọ̀nyí báyìí ẹ̀rí pé wọ́n ń takọtí rárá nǹkan tó kàn máa sọ ni pé ẹ o gbogbo tó bá ti wà ó lè wà for your health but má àmupara nàṣíhà lọ́tọ̀dọ̀ àwọn olólùfẹ́ rẹ̀ ẹ rí i pé wọ́n sọ pé ọtí yẹn má mu ọtí tó bá fẹ́ drive don't drink while you drive ìgbà wo lọ́wọ́ ata kéèyàn mu kéèyàn mu tí ó bá lọ mọ́ṣáláṣí fa tí lè má mu ó fi sọ rákà méjìdínlẹ́ẹ̀dógún ok kò burú kéèyàn mu nígbà tí èèyàn bá ń ṣe tíṣà tí fọ́múlà ó fi máa yí máa lọ́wọ́ kò burú kéèyàn mú nígbà tí èèyàn bá ń ṣèjọba tí ó fi máa ṣèlú darí kò sí ìgbà tá a sí láyé tó dáa àfi téèyàn bá yọ lórí ibú ló máa pé gbà báyìí kò burú kún ọmọ tì àwọn ọmú tó lè jókòó ti kátàn ọtí wà tí ó sì mú kátàn ọtí kan yó tí ó tún dìde bí kùbẹ́ǹbù tí ó tún máa ṣèṣe pé bí èèbá ṣe pé mo ní kí n fi ókú lẹ̀ fáwọn ará yòókù mọ́ ọ̀mọ̀ dá. so olórí ibú ara rẹ̀ lè máa dán yóò mọ̀ pé àwọn ń gbádùn torí pé ọtí amájẹkárọ dán ara rẹ̀ kàn wù ní bára bá sì ń wú àìpé èèyàn gbádùn òmùra tó bẹ òmùra tó ọtí ọba àjẹ tutù ọba àjọ tí gbóná ọba àjẹ ìtàn pọn lábẹ́lé ọba àjẹ ìtàn kó wọlé gbogbo aburú ni gbogbo aburú ni gbogbo bá ṣe wá wù wọ́n sọ lóko tó dáa nítorí pé lórí ibú kan pè ń ti ń ṣe lórí ibú aburú náà ni wọ́n máa já sí o ẹ̀rọ àwọn ọkọ̀ gidi tí wọ́n máa sọ tí wọ́n lè gbẹ́ni àpọ́nlé ọlọ́lá jùlọ ẹ́ àhùrùbílẹ̀ ọtí fa wọ́n tún lè ṣe kí ni ọtí kan kí tún lọ ya ẹnìkan síbẹ̀ bíi ustaz tó nírùngbà wọ́n ti wá wọ agbádá yóò dé fìlà wọ́n ti wá kọ àṣàṣì lẹ́gbẹ̀ẹ́ pé ilé là wò ká tó sọmọ ló kọ ah! kí á là ń sọ ló kọ ń bẹ̀ lẹ́rì sọ tí ò fọ tí àdá mi akramakumullah wọ́n tún sọ àwọn ọtí lórúkọ míì tẹ́ẹ̀fì mọ̀ pé yẹ ẹni bá kọlu ilé ìkọlọ̀ rẹ̀ wọ́n lè sọ pé ẹ̀rù jẹ̀jẹ̀ eegun onúgò gbogbo irú àwọn okò òfò báwo kí la ti fẹ́ ṣe ó dùn pé ẹ bá ń gba àkàrà yìí fáwọn ọmọ ńlé ìyá alákàrà ẹ wá mú búrẹ́dì lọ lé fáwọn ọmọ à ojoojúmọ́ lẹ́mọ̀ fún wa ní ìyókù ó pé o bíi ti kẹ́ ẹ máa wá lọ lé kọ́ kí ọlọ́tí wá pé ẹ̀gbá pẹlẹbẹ báwọn ọmọ pé kàá dá fún ọ <laughs> pẹlẹbẹ báwọn báwọn ọmọ èwo ọbẹ̀ báyìí èmi jẹ́ àyùwá òun kálukú náà ti mọ̀ pé aburú ni ọtí. bọ́mọ ayọ̀ ọlọ́tí bá sì mú bisikíìtì tí máa ń jẹ tí ń kó bisikíìtì jẹ lórí igba rẹ̀ kò ní bínú àmọ́ tí máa ń mú ògógóró tó máa ń já tó dákun mọ́ba tèmi jẹ́ o mọ́kò bá mi ọlọ́run ní kó bọ́ ọ. Ah, ntí wọ́n ń ta afárá yìí tó kí wọ́n máa mu kí lọ́wọ́ aburú nu kọ́ máa tiẹ̀ náà mu. nítorí ẹ ọtí ni kọ́kọ́rọ́ gbogbo aburú ó ní kọ́kọ́rọ́ gbogbo aburú ó sì wá náà àdéhùn kan bẹ́ẹ̀ nínú ìtàn tánàbì sallallahu alaihi wasallam ń sọ fún wa lórí ọ̀kan náà tó ti síwájú wa tó jẹ́ sẹ́sìn sẹ́sìn nígbà táwọn ò fẹ́ dé bá a tí obìnrin alágbèrè panṣágà kan tó fún ní ẹ̀sàsà láàrin nǹkan mẹ́ta nínú kó mu tíì àbí kó pa ọmọ yìí àbí kó bóun ṣe dènà nǹkan mẹ́ta ni tó ṣe pé ètò dùn jù nù rẹ̀ kòrò bàjẹ́ èwo alẹ́ mu ọtí ọ̀tọ̀ dènà kápá àyàn èèwọ̀ ni ó wá gbèwò síra wọn pé ó tì ń sàn lẹ́gbẹ̀ẹ́ zina lẹ́gbẹ̀ẹ́ kó wọn pa àyàn ìbẹ́ni tó máa ti mú títà kó wọn máa lọ tó wọn sì máa sọ astaghfirullah tó lábẹ́ wọ́n fipá mú ni o lọkùnrin yìí bá da kínní tá a wí sàn ọ̀dà sọ̀ǹta ìdá sọ̀ǹta zina tó lòun ní ṣe ó ṣe ọmọ tí wọ́n ní ọ̀pá púpa lọ́pá torí rẹ̀ ọtí onímìfitaahu kulli shar oní kọ́kọ́rọ́ gbogbo aburú oní ummul khaba'ith ìyá gbogbo aburú ọtí mímu ẹ̀yin náà wọ àwọn tí máa ń pààyàn àwọn dánadáná àwọn ajínigbé wọn àwọn olè wọn yẹn gbogbo lórí ibú ẹ rí i pé ọ̀rẹ́ wọn ní gbogbo òmùkòmù eyín wọn ti bàjẹ́ ìfun wọn ti dógùn gbogbo ẹ̀dọ̀ wọn ò ní jó má látàrí ìjẹkújẹ ìmúkòmù gbogbo tó sálẹ̀ mú kórí spark gbogbo tó lè mú kórí ó gbóná torí ẹ̀ lórí pé téèyàn bá jẹ́ mùsùlùmí òdodo téèyàn máa ń kòfin ọlọ́run má tó bá ń kó ìyẹn gbẹ̀rún jọ láyé tí èsè mùsùlùmí wọ́n rí pọ̀ gbádùn ju gbogbo wọn lọ àfi tó bá wọ náà láti fàdánwò kan sí ọ àmọ́ pé nǹkan tá à ń jẹ tá à ń mu tí máa kó bá láàfíà wọ́n rí pọ̀ lálàáfíà jẹ gbẹ̀rún èèyàn tí èsè mùsùlùmí lọ ṣé mùkúmu la fẹ́ sọ fóònù ni àbí jẹkújẹ la fẹ́ sọ fóònù ṣé ṣèkúṣe ló ń ṣe ni torí rẹ̀ sọ̀rọ̀ afọ́tí o ọtí ó ti gbogbo ọgbàlẹ ọgbọkọ láwùjọ wa àwọn ẹni tí ń ta ọtí wọn làwọn máa ń jèrè ń bẹ gidigidi láwọn èrè táwọn ò lè jẹ́ǹdì ọjà míì lọ́fàá ló fi jẹ́ pé àwọn ẹni tí ń ta oògùn òyìnbó gan wọ́n tún tò gbogbooro mà wọ́n ń ta àwọn ọtí gbóná mà. wọ́n lérè ń bẹ ń bẹ burúkú burúkú àwọn ẹni tí sì ń ta àwọn títí ètò sọtí gbóná náà tí wọ́n ń tò ní kátọ̀n kátọ̀n kátọ̀n kátọ̀n wọ́n tún pọ̀ lọ lọ́tún lọ́sì kọfẹ́ sílùú náà tí wọ́n sí wọ́n tún wá to àwọn kírètì kírètì kírètì ọtí ń gbà mí wọ́n tún jẹ́ ọmọ akasámà lágbo pé kárọ̀ ọ̀run gan ọ̀mú làwọn lẹ̀ wàlà hawla wàlà quwwata illa billah. tẹ́bá sì rò pé nínú gbogbo kírètì ọtí kan ó kéré jù àrígbò méjìlá ẹnìkan tírélà méjì ọtí ni wọ́n wá já fúnjọ́ kírètì mélòó la fẹ́ pélé símáǹtì gan-an tí wọ́n bá kó tirẹ́là kan wá tí bá ti six hundred bag ó sì dájú pé tí wọ́n bá kó tirẹ́là kan àwọn tí ń wá yóò fẹ́ kọjá six hundred crates times twelve síbẹ̀ lọ́mù tí wàá pọ̀ tó lù ní. nítòsẹ̀lẹ̀ ni pé àwọn ẹni tí mo ti sàn sàn wọ́n pọ̀ bàjẹ́ tó ń kálukú wọn bá sì mú wọn èé mú ní mú tẹ ẹ máa mu fíjú milk torí ní ìsìn tó o bá kúndùn kó o fẹ́ mu fíjú milk lọ́dájú pé kò tó mu méjì yóò ti máa rìn ọlọ́nà fún ó lóorùn kan tí máa kódà pàpà láì tó o bá jẹ́ abásúgàdé tó bá fún ẹ ní pàpà láì fún pákẹ́tì mẹ́ta àfa kó tó mú kan àbò ó ti máa gùn fẹ́ burúkú ó ti máa wò pé kò nájọ́ra kò nájọ́ra wọ́n kàn sọ pé pure natural kò nájọ́ra kò nájọ́ra ó ti máa ké bẹ́ẹ̀ nígbà tí àwọn ọ̀mú tí ó sì máa mọ̀ gbé kátọ̀n stout kalẹ̀ sítà bólídà ọ̀nàrí ẹsẹ̀lẹ̀sì ẹlòmíì ó lè mú kátọ̀n kẹtẹ́lì jókòó kan yóò kàn sọ pé kí wọ́n bò ń tó kun ṣòkòtò ni láì sọ ọmọ wọn fa nítorí pé bóun ṣe mú un títọ̀ bá ń bọ̀ kọ́kàn máa jáde wọ́ọ́rọ́wọ́ láì sí ní operation room fa operation room tí wọ́n rọra wọ́ọ̀kù rọ́bà kan sí di èèyàn kó wọn sá máa tù jáde báyìí kó máa tọ̀ báyìí kó máa tọ̀ wọ́n làwọn tó máa ṣe competition rẹ̀ ta lẹni tó lè mú ti jura wọn lọ àwọn olówó àdánù kan wà á ra bíi fifty carton kalẹ̀ ṣùgbọ́n yín káwọ́ yín kátàn ti kálukú àfa á orí burúkú lórí ọ̀mùtí o nítorí pé ọtí èdèyàn lákòjọ ọtí èdè kórí ó pé ọtí èdè kálàáfíà òfin ọtí ètè ẹjẹ kéèyàn rántí kó ńlẹ nìkankan yálà òbí tàbọ́mà tàbí yàwó ìgbésí ayé ọ̀mùtí nìkan lọ̀mùtí máa mójútó lábala anú rẹ̀ ní ti mójútó nù ìgbésí ayé náà lábala bóun ti rọ̀ nǹkan dànù. ẹ̀rọ pọ̀lọpọ̀ ajíyàjẹ àwọn olówó tí wọ́n fi ra àwọn títàn ti dára sí wọn amẹ́mu àmútapá ni. ní ọmọ mú ẹ mu yóò tún wá máa wẹ́ẹ̀rí aláìgbọ́n ike ah, eléyìí inú kìtọ́bọ̀ ń dá ni inú ọkọ̀ ègbò àwọn yòókù sínú tíṣètọ́ ni dá wọn ti ṣe ebi inú tọ́lọ̀ ń dá náà gbogbo ẹ ti wá wọn alọkọ ògùrọ̀ kéé pààyàn ẹni náà gbókọ ògùrọ̀ ọdájú pé ọmọ ọpọlọ ni ọtíkà ẹgbó burúkutu sẹkẹtẹ gbogbo àwọn àmúkúmu gbogbo àwọn àmúkúmu kò yọ ọmọ èèyàn kò yọ ọmọ èèyàn tí èèyàn bá ti wá sọ̀rọ̀ alẹ́ kọ́ àti gbára ẹni lọ́wọ́ rẹ̀ kì í ló fi jẹ́ pé wọ́n á máa tarọ tí mímu ya wèrè ọ̀pọ̀lọpọ̀ wèrè dáìrín títì ọtí lọ́sọ̀ ẹlòmíì di wèrè tí yorùbá bá wí wọ́n lé ní wọ́n fi nǹkan sínú ọtí fún yín rárá wọ́n ní wọ́n ìyá ọlọ́tí ìyá ọ̀nbùkà ike tí kọ́sítọ́mù kan bá kọ́ wá sọ́dọ̀ wọn wípé yọ àìní kọ́mà wọ́n fi oògùn kan sínú ọtí fún un. báwo máa mú oúnjẹ ibi ìlú sì ti mọ wa mu tọ níta àwọn máa sọ nù gẹ́gẹ́ bí àwọn àfọ̀njálàbí àwọn babaláwo wọn yẹn tí wọn náà bá kọ wá yọ àìní kọsítọmà wọn fún ọ ní àgbo tí wọn pa láǹgbà àwọn aláǹkọkọ àwọn adarí pọn àgbo tí wọn fi aláǹgbà rọ tí wọn fi kì lọkọọkọ mọ aláǹgbà pa kódà tó bá pa gùnmù wọn kọ fún ọtán ni ọlọ fi fọkọ mu aláǹgbá ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n ní aláǹgbá ni wọ́n máa fi ṣe amúnimúyè amúnimálẹ̀ tẹ́kí ó ti wá òní lè lọ́mọ́ wọ́n ti kàn wọ́n mọ́bì báyìí irú ẹ̀ náà làwọn àyọ̀ ọlọ́tí máa ṣe fọ́ọ̀mù tì bẹ́ẹ̀ni tó bá kọ́ wa mu tí bá ti dé ah, ẹ̀yin náà máa nádọ̀ wa ah, ẹ máa wà á máa ṣe yín dáadáa lẹ́sìn náà tó bá ti mutí wọ́n tún bọ́ àwọn ọmọ aṣẹ́wó àwọn ni wọ́n máa sáàbù wọn. tọ́ wọ́n tún máa bá wọn gbé àwo fújì sí wọ́n tún lè pé a ní pẹpẹ fíìsì àbí òye wa tí wọ́n máa rọra sí jẹ́ríjẹ́rí wọ́n máa sọ àwọn èdè burúkú wọ́n máa sí jẹ́ríjẹ́rí lẹ́nu ìwádìí sí jẹ́ríjẹ́rí àbí òye wọ́n máa gba ọtí tútù wọ́n máa fi sí ajíyàjẹ èèyàn dàbí mílíkì akramakumullah pẹ̀lú báyẹn wọ́n mú wọn má bẹ̀ sábà ti bẹ̀rẹ̀ sí ni mú àtẹni tọ́lọ̀ bá fẹ́ sà bíi sìgá ni tò nítorí pé àwọn bíi nicotine nicotine tó yẹ kí tó bá ti wọnú ẹ̀jẹ̀ ó ti wà addicted ó ní fẹ́ filẹ̀ mọ́ ọ wà láàárọ̀ ti gan fúnra rẹ̀ ambọ̀sibọ̀sì wọn tún sẹ̀sẹ̀ ń sóògùn òfò kan sí ọ torí di eléyìí báyìí àmọ́ tí ò lè lákòjọ ò lè lá apá tó sì tó sí wọn á lọ́mù tí èsì apá owó ọwọ́ rẹ̀ nínú ọjà bíi kọ́kọ́ bá pọ̀ ẹlòmíì kó ní òun fẹ́ fowó rẹ̀ mu tí kò náà máa wòran kọ́ ọmọ wò abi tí ìfọ́ títí nípa kọ́ ọmọ dìrò sọ́ọ́tì ni miftahu kulli shar Abu Nawas ọ̀gá náà àwọn akéwì ni ó wá jẹ́ ọ̀mú ọ̀mú burúkú láyé ìbẹ̀rẹ̀ Islam ó mutí dọ́kàn ní máa ń ṣe lè máa mú ẹ̀rọ sọ pé ayọ̀ alladhina amanu la taqrabu as-salata wa antum sukara hatta ta'lamu ma taqulun lọ́ba sùjádà mẹ́ta nù rákàkà ẹ bá ti subhanallah wọn ní nìkíni àmọ́ ń tọ́ ṣẹlẹ̀ kí ẹ bá sọ̀rọ̀ àtún fi forí kalẹ̀ fún sí mẹ́ta lẹ rí lẹsẹ subhanallah àtún fi kàn kù rẹ ọtí yìí máa ń sọ àgbàlagbà di ọmọ ọwọ́ yìí máa ń sọ onílàákà ìdí dàda ń dín dín ní máa sọ̀yàn di aláìlórí lọ́wọ́ kò sí ní tọ́ da nu ọtí jàmá tọ́ wà ọ́tẹ̀ wàlídẹ́ yìí máa gbọ́rọ̀ sóbì rẹ méjèèjì lẹ́nu má sọ pé ọ̀rọ̀ bàbá mi nìkan ni màá máa gbọ́ mi ní gbọ́rọ̀ má mi o wàlídẹ́ yìí kà bàbá àtìyá rẹ̀ wọ́n lákìn kì í ṣe gbogbo ìgbà ni bàbá àtìyá máa ń pè yàn lọ síbi tó dáa náà síbẹ̀ mọ̀ pé bàbá kan náà ní pé òòsà yìí la bá lọ́dọ̀ àwọn bàbá wa ẹ̀yin náà máa bọ́ òun náà pè yín nù òun ò lè má mutí ọmọ arọtí lé fóun sábà pé ń pè ọ lọ síbi nǹkan kan náà mo fẹ́ yáwó èlé ìwé ilé rẹ̀ láfi dúró sábà pé ń pè ọ lọ síbi nǹkan kan náà mo ní eh, àlè kan níbi kọ̀rọ̀kọ́ńdù kan bẹ̀ ọ́ ọlọ́mọ bá ń pè wá lálẹ́ gbọ́dọ̀gbọ́ ẹ̀ bàbá náà ń pọ̀ lásẹ̀nu ẹ̀ ó sì lè jẹ́ ìyá rẹ̀ wọn náà ní ọmọ kọ́ lọ́ọ́ bá ń gba àǹtí wá ń gba ìfọkànmu lọ́dọ̀ àwọn àfọ̀nàkẹ̀lì tẹ̀wọ́n kó náà ń pọ̀ lásẹ̀ hmm. ó sì lè jẹ́ ìyá rẹ̀ wọn náà ní sọ pé obìnrin tó bá ti ríra mú kì í mẹ́lẹ̀ darí kó fún lóyún á kó sẹ́mi pé ìdí kankan ló lẹ́ ń pè ọ lọ wọ́n máa kí è e sára torí kì í ṣe gbogbo gbàlódé èèyàn máa pè yàn lọ síbi ìtọ́jà ẹ máa kíyèsí àwọn bàbá yín màmá yín ìdìde táwọn náà dìde àwùjọ tí wọ́n ti dìde irú ẹ̀kọ́ tí wọ́n kọ́ wọn gbà wọ́n ń dìde ìní máa ṣẹ́kù lára wọn ọlọ́run wàá ràn wọ́n lọ láti rí bọ́ dáa bí ọ̀dà tọ́lọ́run bá fi ọ sójú ọ̀nà ẹ̀sìn àmọ́ tí wọn náà bá sí lójú ọ̀nà ẹ̀sìn bí bàbá ṣe rí lọ́mọ rí bí ìyá bá ṣe rí lọ́mọ náà rí níṣẹ́ lèèyàn máa ń rí pé òbí èèyàn ń ṣàṣìṣe ìgbésẹ̀ tí òbí èèyàn gbé kọ̀ dáa tó bá pẹ̀ mọ̀ nípa ẹ̀sìn láì jẹ́ bẹ́ẹ̀ kò sí nǹkan tí bàbá màmá yóò ṣe láyé tẹ́ fojú àìdáwò kódà sẹ́yìn yanjú yín ni pẹ́yìn náà fẹ́ dàbí wọn bí ọ̀bú gbogbo ọmọ ṣe máa wà nù. kò burúkọ mọ orí bẹ́ẹ̀ tó bá pé bàbá rẹ̀ màmá rẹ̀ bá mẹ́sì. àmọ́ tó bá kérò àwọn local bàbá tá a ní yìí náà ni tẹ́ pé eré ògùn ni wọ́n ń sá eré àṣà ni wọ́n ń sá àwọn ọ̀gbẹ́sìn ọlọ́run ọba yé so kése gbogbo tí bàbá rẹ̀ màmá rẹ̀ bá kàn ti sọ náà lọ́ọ́ tẹ̀lé wọn o nítorí pé bàbá mi ń fẹ́ kó o jogún eégún lọ́wọ́ òun torí bàbá rẹ ní gbé eégún ó sì ní kò ní parẹ́ ó sì ti máa gbé látọjú ayé òun síbáṣẹ kan náà àwọn bàbá rẹ olóró ni wọn bàbá rẹ sì sọ pé kíní yọ gbọ́dọ̀ parẹ́ torí tó bá parẹ́ yóò da burú lẹ́nu mọ̀lẹ́bí yìí ṣé ẹni tó fẹ́ kọ́ máa ṣẹbọ ṣé ojúbọ̀rọ̀ ló náà fi mú yín wọ̀ ni yóò dẹ́rù bàyín náà ni so bàbá mi sì wà tó jẹ́ pé òun tiẹ̀ ká ba tèèyàn jẹ́ ni yóò sọ pé lásán kan gbogbo èèyàn ń kàn lélẹ̀ yìí tó ń bá tàka sí yàn pé jọ́ méje ni jọ́ méje náà ni òun fẹ́ kí wọn náà jẹ́ bẹ́ẹ̀ kọ́ ọmọ kọ̀tálà so gbogbo orí eléyìí náà wà so bàbá rẹ màmá rẹ ọ gbọ́rọ̀ sí wọn lẹ́nu àmọ́ lópin ìgbà tí wọ́n fi ń pọ̀ tí wọ́n bá fi ń pọ̀ láti ọ̀bá ti jẹ́ ẹ̀ṣẹ̀ wọ́n ti ti fẹ́ mọ̀ pẹ́sẹ̀ wọn fi pọ̀ láti tó ọ̀bá kọ́ńpẹ̀tì ó lè mọ láéláé torí àwọn sọ pé àwọn olùkọ́ni lẹ́sìn àwọn tó ń tún wa bí ni a gbọ́ pé bàbá àti màmá wa ti bí wa ti géèyàn ṣùgbọ́n ẹni tí bá ń kọ́ lẹ́sìn ń tún ọ bí ni lójú ọ̀nà tó fi ni wá wọ jahannama rọrùn nítorí tí ọba ti kọ́ kọ́ wa lẹ́sìn àwọn bàbá màmá wa ọba ti sì wá darí lọ́pọ̀lọpọ̀ bàbá màmá wa ọba ti kó wa dà sí ojú ọ̀nà àti jahannama rọrùn tipẹ́ torí ẹ̀ ló ti jẹ́ pé ìwọ ò lè mà sẹ́ni ní kó o ṣe dá àbí ọ̀dà àfi kó o súnmẹ́sì. وإن أمرك أن تخرج من دنياك kódà kó ti pé bàbá àti ìyá rẹ̀ pọ̀ láti pé inú gbádùn ayé tó wà àwọn ọ̀fẹ́ pọ̀ wà ń bẹ̀ má jáde wọn ò ní kọ́ sẹ́lọ̀ ń bẹ̀ àbí òye ìwádìí kọ́ máṣá ọlọ́ọ̀lọ́ kú ọ̀tá o ti kọ́ lélẹ̀ bíi bàálù gbà bàbá màmá rẹ̀ sọ pé àwọn ọ̀fẹ́ kò gbé bẹ́ẹ̀ mọ́ rírí táwọn rí ọ̀ ń bẹ̀ ẹ̀rú ń bà wọ́n fún ọ máa wá bá wọn gbélé kín ó wù àwọn káwọn máa rí ọ bọ́ọ̀bà tiẹ̀ gbígbẹ̀ dáhùn òkú ná tó akárajá tàmí ń dòní àká mi. wọ́n ní mọ́tò dájú máṣá Allah bọ́tìnì ní gbogbo ẹ̀ wọ́n máa tẹ́ ni bàbá sì fi gbé bàbá màmá rẹ̀ ń jọ kan pé báà mi ẹ bá ń dúpẹ́ fọlọ́ ara orí tó lọ́n ṣe fẹ́yìn náà ni ọmọ yín ní gbogbo eléyìí dùnú náà ni sórí onígun mọ́tò mọ́ o kẹ́tẹ́kẹ́tẹ́ táwọn bàbá wa gùn tí wọ́n ẹjọ́ lọ pè lájọ máa gùn wọ́n in akhrajaka min dunyaka kéde pé tán bá pọ̀ o kéde pé bàbá rẹ̀ wá ní kó ṣe tí ó pọ̀ màmá ẹ̀ sì ní kó ṣe tí ó pọ̀ wà á gbọ́rùn fún wọn pé ẹ dú ẹ máa gé gé kínní yẹn ni kí wọn ọba àyọkọ nù gbádùn ayé tó wà torí pé kò gbọ́rọ̀ sí wọn lẹ́nu bẹ́ẹ̀ kò túmọ̀ sí pọ̀ sẹ́lọ̀ kò túmọ̀ sí pọ̀ sẹ́lọ̀ ṣùgbọ́n lójú ọ̀nà pé èmi ìfẹ́ sara bàbá màmá yìí dẹni tí ọ̀wọ̀ jàánù ẹni tí ń dùn mọ́ tí ń sọlé ayé rẹ̀ di rọrùn ó lè fi ilẹ̀ nítorí wọn nítorí kókó pé wọ́n fẹ́ ká túká ní kíni lálàáfíà torí ẹ̀ ló ti jẹ́ pé kò sínú hikima náà pé tọ́lọ́mùbá sọ orí ńláńláńláńlá fún ọ tó sì jẹ́ pé irú rẹ̀ àlàyé irú rẹ̀ lákà àwọn òbí mi ò lè gbé torí pé alájú jura wa lọ kò sínú hikima pé kó máa ṣàlàyé gbogbo ẹ̀ náà fún wa nítorí pé ìmáa ṣàlàyé gbogbo ẹ̀ fún wa ẹ̀rú ọ̀mà bà wọn sẹ́mi kọ́ ọmọ lẹ́yìn ọmọ jẹ́ títí tẹ̀sí kú lópin ìgbà tóbi yín bá ń bẹ láyé ẹ̀yin náà bá àtọmọ ọgọ́rùn ọdún tóbi bá ń bẹ láyé ọmọ mi kú náà ní òwú òbí rẹ ò ní fẹ́ ká burú sí ọ ní na lápèjú gbogbo mọ̀sán ṣe wà sí Ìlọrin tí ó jìnnà lọ títì ọwọ́ á ní tẹ́tò ń ṣe nílọrin iṣẹ́ yìí kọ́dà kápẹ́ méjì ní lọ́sẹ̀ wọ́n wá wò ó ah, ọlọ́run ti bọ́ láti rí débi kí wọn náà lè dá mọ́tò tiẹ̀ ní tó fi máa gbé máa bọ̀. omi ṣẹ̀ṣẹ̀ wàá máa wọ àsọdá àsọdá àsọdá kò sì ní sínú pé wọ́n ń kó ọ̀pọ̀ mọ́ gbogbo èrò nípò ẹja nínú agolo tó a di pọkùnrin ọlọ́kùnrin àtòbìnrin olóbìnrin gbogbo yẹn wọ́n á jọ páàkì ara yín mọ́ra yín wàá rọra ṣàlàyé fún bàbá rẹ màmá rẹ pẹtọ ibi tí iṣẹ́ rẹ gbà ní Ìlọrin o àbí láti Ìlọrin Ògbómọ̀ṣọ́ ló ti máa wá ṣiṣẹ́ o so ṣùgbọ́n nítorí a máa dè fún fúnfún nínú mọ́tò a máa fún mọ́ra ẹni pẹ̀lú àwọn obìnrin olóbìnrin kankan tí ó bẹ̀sì mi jẹ́ tó ṣe kìnnìún mo ti ra mọ́tò ọ̀rá kan mo ra mọ́tò ṣé inú ìgboro ló ti máa wù ní àgbà ń máa gbé lọ lọ́rin à ń máa gbé lọ Ògbómọ̀ṣọ́ ni pé àwọ̀ ń fara mọ́ <laughs> bóòlù ó ti àṣì bàbá rẹ̀ ló wọ̀n fara kí ló dé nítorí àánú táwọn nílò ọ lórí tó ń bá ń lọ lórí express ìwọ nìkan ọlọmọdé ara ìdù tirẹ́là ti bá wọn tẹ̀ ọ́ ọlọ́kọ́sẹ́nu táǹkà ọlọ́kọ́sẹ́ torí àánú wọn lè ní àwọn ọ̀fà ọ̀tá mọ́tò wọn ò ní kù máa wọ mọ́tò èrò <laughs> ọmọ pé látàrí kọ gbọ́rọ̀ sí wọlé wọ́n yọ ọ́ kúrò nínú ìgbádùn rẹ̀ ní gbogbo òru rẹ̀ kò lè má ṣẹlẹ̀ láàrin òbí sọ́mọ nítorí pé òbí àwọn láàánú ọmọ kọjá kọjá gbogbo bọ́mọ ti lè sànù àwọn fẹ́ ká burú sí ọ wọn ò fẹ́ ká sí ọ ó dà tó bá wá jẹ́ pé dandan dandan ọba máa wá gbé mọ́tò àmọ́ tí òní tè ti ń yọ bí eléyìí eléyìí ti ń yọ jù àwọn sì fara mọ́ ike tó bá wa tún ṣe bẹ́ẹ̀ náà ọgbà dírẹ́fà dírẹ́fà tó sì ti darúgbó tó lọ máa ń lé tí ọmọ arántí pé òun fìyàn á lé àwọn gbà wọ dírẹ́fà ọgbọ́dọ̀ ṣáájú sẹ́fúntì lọ mo rò pé ah, bàbá sẹ́fúntì ọ̀nà ń gbá ìyọ́n wọ́ <laughs> pẹ̀lú báyẹn ó rí i pé àwọn òbí rẹ lè yọ nínú ìgbádùn tó lọ wà gbọ́rọ̀ sí wọn lẹ́nu lópin ìgbà tí wọ́n ní kó o ṣe tí ọba ti takò tọ́ lọ. fakhruj lahuma kódà káwọn méjèèjì ọjà ọ kúrò nínú ìgbádùn ayé tó wà ó lè ti torí wọn jáde kó ń bẹ. wala tunazi'anna wulatal amr àwọn ẹni tó lọ́wọ́ bá fi àkóso lé lọ́wọ́ tó ń ṣèjọba lẹ́yìn lórí má ṣe máa bá wọn fi gagbága pọ̀ fẹ́ gba ìjọba kúrò lọ́wọ́ wọn. ẹ̀rí mbẹ́ yẹn anabi sallallahu alaihi wasallam ń kọ́ wa ká sọ́ra fún lílọ lọ́ọ̀lọ́ á lè ọ́n pò ní ó tó gẹ́ àwọn òṣèmá ó tó gẹ́ so ìwọ́de òfò ìwọ́de àdánù ká lé wọn kó ńlẹ̀ yìí kí wọ́n má ṣèjọba lé wa lórí má ànábì sọ pé ṣọ́ra fún un nítorí pé lọ́dọ̀ ahlu sunnati wal jamaa wọ́n ní tí olórí tó bá jẹ́ alábòsí olùfọwọ́ lágbáni lójú tójú sì máa pa kànákànná ó sàn tá à ń bá ráyé gbé tá à ń rọ́lọ́ sìn ó sàn ju ká wá lọ dá fìtínà sílẹ̀ tí òun dá máa lọ nítorí kí nìyàn yín fẹ́ gbà níìsí bá ní kí ìjọba ọ tí ń ṣèjọba yìí lásán kí ibú rẹ̀ rẹ̀ àkọ́kọ́ ìwọ ò lè débẹ̀ láéláé ẹ̀kejì tó bá débẹ̀ gbọ̀nà dídà lóru tó ọ̀dà lóru yìí ọlọ́run ọ̀dà ọ̀dà yóò jọba àwọn ò ní rí náà ẹni tí ń wòran bọ́ọ̀lù á máa máa ń gbà lọ àwọn náà débẹ̀ ló yíwọ́ mọ wọn lọ. ìgbà táwọn náà ń wò lọ́ọ̀kan wọ́n wò kẹ̀kẹ́ ní àwa tó ṣe pé ẹ̀wò òpònú ìtọ́wà ń bẹ ìjọba ẹ̀pá wa ni apàṣẹ báyìí asọ̀pọ̀ ẹ̀yìn ọ̀yà action ọ̀yà ẹ̀yìn ọ̀yà order action and order ọwà àbí òsìkò kúkúkú action kú order náà wọn ò tí ì gbé sí gbogbo nǹkan dàrú ojoojúmọ́ náà òkè tẹ́yìn náà bá wa lọ́ọ́ fi ń tú òsìkò títí ń bẹ́ ń kọ́ ẹ rí i pé à ń kígbe pé àárí jẹ dáadáa ààrẹ dọ̀fin lórí òróǹro tó bá tún lọ kùn nítọ́ dájú náà ni pé nǹkan dàrú kọjá sísọ. ẹ má bá àwọn ẹni tó wà ń pò dúpọ̀ ẹ má dùn mọ́ wọn lọ́wọ́. وإن رأيت أنك أنت kódà kó ṣe kó ń wúra rẹ pé tó bá lọ jẹ́ pé wọ̀ ìníjọba yìí bá ń bẹ lọ́wọ́ rẹ̀ ábà ó ṣe dájú bẹ́ẹ̀ lọ má bá wọn dùn ó má bá wọn dùn ìyẹn ní kí Islam nínú tí Islam fókọ̀sì lé lórí ni pé ẹ má wà pò ẹ má bẹ́ẹ̀ nìkan kan du ipò rọ lódodo ní ìsìn kò sẹ́nìkan nu wa tí o máa wúra rẹ̀ kí tó bá lọ jẹ́pò ní pírẹsidẹ́ǹtì nàìjíríà ni ah! ní tí màá ṣe àwọn agbọ̀n bíi tí màá kọ́kọ́ máa kọ́ fáyà àbẹ̀ ẹ̀kọ́ ni àwọn agbọ̀n bíi tí màá wọ́tà gbogbo ẹ̀ ibi fáyà wọ́tà fáyà wọ́tà gbogbo ẹ̀ láti mà lórí wa báyìí tẹ̀ bá wá dé tẹ̀ bá sàṣàna tí ò fáyà. tẹ sí òsì omi tí wọ́tọ̀ ò jáde èyí sì ń pàṣẹ gbogbo ẹni tí ọlọ ṣiṣẹ́ wọn yín mú pé wọn náà jáde ọlọ <laughs> ọmọ ọlọmọ ó dùn ránṣẹ́ dé tòrutòru ara lọ dojú kọ boko haram láwọn ọmọ abù láwọn ọkọ kù eṣinṣin ọkọ kù ó kí wọn ọ̀rẹ́ mi rán lọ ṣé wọn ló lọ ni bákan náà àwọn ẹtẹ ń pààyàn ní ìsinru Katsina Zamfara Sokoto wọ́n lè kó mẹsìnì wọ̀lú ní ìsìn tí wọ́n sì kó gbogbo aráàlú jáde pé wọ́n tó mélòó eighty ọdẹ pa fifty kókó èèyàn tá a ti lò àwa ní ìsìtẹ́ mọ̀ pé táwọn máa ń wá kó wá ìjọba wo kí ni ìjọba yẹn ṣe sẹ́mi pé bá a ti máa ké mi ẹlòmíì ò ké wà lùkìyà àmàdé ó dùn máa sọ. So ẹ mọ̀ pé ńgbà míì náà àwọn ẹni tẹ́ ń wò níjọba kó nǹkan ti dàrú máwọn náà lọ ẹ má fi tí ò sí kun ti ń bẹ̀ sẹ́yìn sọ pé ẹ fẹ́ bá wọn dupò ókè ní ìjà wa ti lálàáfíà níwọ̀nba sétí wọn náà bá débẹ̀ tá a máa ṣàdúrà fún ọ ní tí ìpààyàn ìtàjẹ̀sílẹ̀ náà bá dùn ṣé àdúrà láà ṣe fún àbí pè ẹ mọ̀ kí jẹ́jẹ́jẹ́jẹ́ lọ́rùn rẹ fúyẹ́ ọwọ́ àlọ́ forí gbé ẹrù èpè níbi nàìjíríà ti pọ̀ tó yìí ká máa pé ti táǹdì là ń wí tẹ́lẹ̀ àti táǹdì táǹdì burúkú kan tó ń bọ̀ <laughs> kí wá sí wọn nìkan náà dé pé gbà bàbá rẹ náà gbà mẹ o ìyá tó bí ọ lọ gbà mẹ o kí làwọn bàbá àti màmá eléyìí bì sí <laughs> àwọn atúmọ̀lù rẹ gbogbo wọn tó dára olórí ikú nìkan ní máa jáde lágbo ẹbẹ o subhanallah torí ẹ ọ bá rí pé ìwọ tó bá lọ jẹwọ ni di ọdún máa jẹbẹ ní kọ̀rọ̀ yàrá rẹ wala tafrir min az-zahf má sá lójú ogun o má sá lójú ogun wa in halakta kódà kó ṣe pé ìparun padà dé bọ̀ aljanna insha wọ̀fọ́rọ̀ ọ̀sáàbù káwọn èèyàn rẹ jẹ́jọ́ wà káwọn ọ̀sá wọ́n má sá. ọ̀rọ̀ màjàmásá làá máa kíkanjú lójú ogun yorùbá lẹ́bùn ni yorùbá wọ̀ ṣẹ̀rí àwọ̀ èèyàn sáńbẹ̀ àbí tó bá fẹ́ lọ mọ́gbọ́n wa tó tún darí sójú ogun bí ká pa àwọn kèfèrí ti yípo rẹ̀ ń gbogbo ọ̀nà kọ́nà kò síbòsílẹ̀ máa jà tó wọ́n pọ̀ ń pàkópa ọ̀wọ́ náà sáà ọlọmọgbọn wa ó tún yọ sí wọn tó fi ṣe gbogbo wọn lọ́sẹ̀ yéésì kó lọ́la lọ ń bọ̀ òní náà ni o láàgbọ́n náà wọlé gbàdélé a ojú ogun lé rárá o wọn á ń fi kùmẹ̀ntọ́ wòlé kàlẹ́ ẹ̀hìlẹ́ máa ná nínú tọ́lọ̀ fún ọ gbàgbára rẹ ṣe máa lórí àwọn ìyàwó àtọmọ rẹ lèyìn fún ذو سعة من سعته ومن قدر عليه رزقه فلينفق mimma ataahu Allah la yukallifu Allahu nafsan illa ma ataaha inú tẹ ní ní kẹsì máa ná tó bá ní tó bá pọ̀ jẹ́yàwó àtọmọ rẹ̀ náà wọ́n gbádùn ọ̀pọ̀ tó bá ní tí ò tó nǹkan yọ ọmọ bẹ́ẹ̀ má dáwọ́lé ntọ́jú agbára rẹ̀ lọ má sàrún sí ntọ́lọ̀ fún ọ torí pé àlà asùlù ni pé ayé la bá a àní mú lọ síbi kankan so ẹ jẹ́ ń kú kẹ́ tó sinmi àtàtọ́ dáa ni tó bá jẹ́ pé òun sì ń tọ́jú ìyàwó òun tọ́jú ọmọ wípé nígbà mo bá kú nítorí bá kú lẹ́ẹ̀ máa pín àmọ́ ká tó kú ẹjẹ́ àjẹ́ nítorí bá wà ẹjẹ́ àjẹ́ nítorí bá wà Allahumma àfi tó bá pé nítorí òun tún fi ń plan fún bí ìgbésí ayé àwọn ọmọ rẹ yóò fi dáa lẹ́yìn tó bá lọ nítorí kété bá ní gbogbo ẹ̀ jíjẹ jíjẹ jíjẹ náà ni wọ́n padà fọ ọmọ fìyàwó lẹ̀ tọ́lọ̀ ń bá níwọ̀ lọ́kọ̀ọ̀kọ́ kú lẹ́ni tí yọ jẹ bàbá ńlá nǹkan tí wọ́n la nítorí bá ti fi kọ́ wọn kíkẹ́ náà fẹ̀ ẹ máa jẹ gbogbo ntẹ bá fẹ́ ẹ máa gba gbogbo ntẹ bá wù yín àfa ó ti pé nǹkan kankan lẹ̀ tó lè máa yí ò sẹ́wọ̀n pé ó lè má jẹ gbogbo wọn o àmọ́ àwọn kan yìí ọ̀nà wọn mu wọn tí ó sì jẹ wọn sàǹsà torí tá a bá ti kọ̀yàn sẹ́nu rẹ̀ ọ̀fẹ́ tí n tí ó mú kó lè mẹ̀ntẹ́n fífẹ́ ẹnu bá fi lè kú òun bẹ́ẹ̀ kẹ́nu tó di roboto padà èèyàn gbà o torí ẹ̀ ló ṣe jẹ́ pé àì fi gbogbo ẹnu jẹun àì kí gbogbo ọwọ́ ọba mu a gbọ́dọ̀ ti torí pa ní lónìí ká má ronú ọ̀la tó ṣe é ṣe kọ́mọ́sí àwọn ọ̀rọ̀ tó torí pé alẹ́ mi lónìí ká má ronú ọ̀la tó ṣe é ṣe káwọ́ kú ká fà wọn mọ́lẹ̀ ká fìyàwó lẹ̀ kí gbogbo wọn kó wọn á jẹ́ pé èyí tá a ti fi kọ́ wọn orí bẹ́ẹ̀ ni wọ́n tún fẹ́ máa lọ kò sì sí tí ó produce owó kálukú wa máa rò lónìí especially tá a bá là ń sẹ́sìn gbogbo wọn ni àfẹ́ kíyàwó wo ti sẹ́ àbí bẹ́ẹ̀ kọ́ ni ó kẹ́ àwọn ìyàwó ti sẹ́ àwa náà là ń pèsè ìwọ̀nba tọ́lọ̀ ń fún wa tá a bá kú ní ìtìǹkan gbọ́dọ̀ rò pé láìpẹ́ àwọn ìyàwó yìnyín ọ̀dà gbọ́dọ̀ láìpẹ́ àwọn ọmọ yìnyín ọ̀dà èyí táwọn ọ̀tẹ́sì Islam máa ń lò gàgà rẹ̀ wípé ẹ̀yin tẹ́ ní àwọn ìyàwó yìnyín ò ní ṣiṣẹ́ àti wọn awí tẹ́ tí wọ́n máa bójú tẹ́yìn bá kú wọ́n tún máa ro kúrò yìí láì tẹ̀ tẹ́yìn bá kú ní ìsìn kí lẹ́yìn fẹ́ kọ́ ṣẹlẹ̀ sáwọn ìyàwó yìí àwọn asopẹ́yìn tẹ̀ ń sídìí ilẹ̀ táwọn ọkọ yín bá kú bóò ní kọ̀ǹdíṣàn tìyín náà dáa torí wọn ò bí obìnrin kan dáa kò bá jẹ́ ètí sídìí ilẹ̀ kò bá àmọ́ sídìí ilẹ̀ tọkọ rẹ̀ ó kù tí ò ní gbò bóò lẹ́yìn náà dáa nígbà tọkọ tìyín náà bá kú táyì máa yẹ ẹni tí ń sí múlẹ̀ tí ń sọ múlẹ̀ tí ń sídìí ilẹ̀ tí àwọn náà ń rí tí wọ́n fẹ́ láyé ni àwọn tó játa tó ẹgbẹ́ àwọn náà kúkú rí nǹkan fẹ́ láyé àìmáyé obìnrin ló ti ló ti sálájà pánìsì jẹ́ pé yọ lọ kòtòǹgòrà yọ lọ sábúnrámì yọ lọ kínní kan oníta yọ lọ abá yọ lọ gbogbo ẹ̀ tẹ́ bá tìrò gbogbo kápítà tó ní ó lè mọ̀ wọ two fifty thousand kí wọ́n á ní two fifty thousand ràn torí di eléyìí báyìí ẹ̀yin lẹ́mọ̀ plan fáwọn ìyàwó yín yẹn náà lọ́nà tó ṣe é pé bá kú wọn àní táwọ́ náà lọ́nà tó tóbi kẹ́ ẹ tó kú gan àwọn náà lè ti dolówó tóbìnrin bá gbọ́n tí èsì ṣe wèrè tí èso ń wàkiwà tí èsì yàn abú kí ló burú nínú kọ́kọ́ gan kó ti fasilitéètì ẹ̀kọ́ tó di kó ẹ wá fi tílé ti tà kẹ ẹ ra ilé kankan ẹ̀bùn kẹ ẹ tún gùn mí náà lé ẹ má bá wọn fi háyà. ìyàwó rẹ̀ ń jẹnẹrétì one hundred and fifty thousand naira monthly lára lè ṣe ọbàdì kò burúkú bàjẹ́ náà òun náà ṣe dáadáa síra rẹ̀ yóò ṣe sọ́mọ rẹ yóò ṣe síya yóò ṣe sí gbogbo wọn sàmọ́ ká sọ pé tọ̀ ẹ̀sìn ọlọ́run làwa ń ṣe o ọkọ mi mo mọ aṣọ rán inú ilé náà ní ti máa rán àwọn obìnrin náà ni ó sì máa gbé wa mọ̀ ń tẹ́kẹ̀ yọ̀ǹda fún mi kí ẹ jẹ́ máa àwùjọbìlà nínú ilé rẹ̀ ni ó sì máa rán aṣọ tó ní àwùjọbìlà kí wọ́n ní kọ́ máa ti kọ́kàn máa jí kọ́ máa sùn ọ́ dájú pé ká máa tù wọ́n náà èyí sèyàn dáadáa kí ẹ ti pé ńlọ ọkọ̀ ọ̀fẹ́ rán wájú lé fa à pé yọ gba ṣọ́ọ̀bù à pé yọ lọ ọjà inú yàrá rẹ̀ náà mọ́ṣíìnì tí rán gan òun náà ló tún tiraka lọ́ra ìkàlẹ̀ lómi ìkàlẹ̀ lómi torí pé owó tó bá dilẹ̀ ṣètò ni ọ̀ràn ń sẹ́ ẹ kíìpù rẹ̀ bízì kò ní jẹ́ kó lórí ibú kan wá rọ̀rọ̀ kúrọ̀ sí lórí ẹ kíìpù rẹ̀ bízì òun náà fi lè tírèènì àwọn ọmọ rẹ̀ tọrọ kọ́bọ̀ tó nàbà panu lé ló ṣe jára mú. للرجال نصيب مما اكتسبوا وللنساء نصيب مما اكتسبن ìsìláàmù ọ̀sọ́ pé nítorí pàǹtí كانوا sẹ́sì káwọn obìnrin tiwa náà má ní kọ́bọ̀ fá kò sọ bẹ́ẹ̀ yẹn o lẹ́yìn wọn àgbàlẹ́ lomi ò ní plan kankan fóbìnrin wọ́n kàn ń lò wọ́n bíi boat lọ́nà tó ṣe kí tó bá dógùn á sọnù á wà mí á fi dípò rẹ̀ tó sì yẹ bẹ́ẹ̀ kò yẹ bẹ́ẹ̀ tọ níta ẹni ẹ máa ná láwọn ìyàwó yín lórí o ẹ wá ná lóbìnrin lórí nínú owó a ń fún ó ń ṣèwù bá five hundred naira weekly tó bá ṣèwù bá five hundred naira weekly èló lọ́jọ́ ló two thousand fa ẹ bá tún lọ detect lẹ́la ní a ó lè <laughs> wàláhi mo fi ibà tó sì mọ̀ pé ẹlẹgbẹ́ rẹ̀ kan wà lọ́yẹ́ pé ńgbà tó wọ́n sẹ̀sìn kọ́gbọ́ sọ́kọ rẹ̀ lẹ́nu kó jókòó kálíbà òun pa two hundred thousand lóṣù two thousand <laughs> eléyìí wá rí two thousand lára rẹ̀ o tún ló lè ọ̀dájú pé kàlẹ́ lómi ìkà burúkú lẹ́ lómi náà. ولا ترفع عصاك على أهلك ẹsẹ̀ máa gbé pọ̀pá rẹ̀ sókè sí ìyàwó rẹ̀ kó fi lù ú. tó eléyìí náà nǹkan ńlá ni wọlé ṣe kọkùnrin ọmọ máa lu obìnrin lọ dáa jù nítorí obìnrin ò léegun bí ọkùnrin tó bá ṣe pé bí ó ṣe ṣe ọ́ tó àti bó ṣe ń gbónu jejeje lọ́ọ̀bà lù ó ṣe obìnrin kan lè gùn torí egun ọkùnrin lè díẹ̀ ó sì obìnrin kan lè gùn àmọ́ àwọn obìnrin fìtínà wà tí ó máa wọ́nà láti gbẹ̀mí rẹ̀ tó pakuruma tó náà pakuruma pé kí ni ẹ lura yín lónìí tí sẹ́nìkan máa lájà o. <laughs> so àwọn kí ọkùnrin sábà gbọ́wọ́ sókè nà obìnrin wàlá ìyàwó ni màá fà ẹnìkan gbẹ́jọ́ wa wọ́n ṣe wàlá ìtọ́lá pé kò ṣẹlẹ̀ rí láyé yìí títí di bóun ṣe ń sọ̀rọ̀ yìí pé òun gbé ọwọ́ ná ìyàwó òun àfikọ́ jẹ́ pé ìyàwó lọ́kọ́kọ́ náà <laughs> ìyàwó onímọ̀ akọ́kọ́ lu ọkọ kì í sì ṣe lùlù tẹ́lẹ̀ o ó ní wọ́n bá wọn dá sọ̀rọ̀ ọjọ́ ẹni tó dàbí ọ̀nkù fún yàwó àwọn sì ń fèsì bàbá tí ń bá wọn sọ̀rọ̀ ibi tí àwọn ti sọ̀rọ̀ débi kan tí ìyàwó yẹn ti ń parọ́ lọ́kọ́ ni wọ́n parọ́ mọ́ mi ọ̀rọ̀ yẹn ò rí bó ṣe wí yẹn àní wọ́n parọ́ mọ́ ọkọ̀ ọkọ̀ ní nǹkan ti dà á wọ́n ń gbé ń ṣẹlẹ̀ ó sì tún ṣe lójú mi. dákun bọ́kùnrin náà bá tiẹ̀ wàá jẹ́ pé àṣẹ́kùbọ̀ sàábẹ̀ ni tí ìyàwó ń gba ní ojú èèyàn báwọn ẹ mọ̀ pé àgbẹ̀ ọkọ̀ ìyànjọ kan tó ìyàwó tó bá débi wípé ìgbà tí ọkọ tó sá fún nínú ilé ọkọ sọ pé tó o bá fi lè nà mí lónìí èmi náà lù ọ tí wọn bá fi lè lù mí lónìí èmi náà lù ọ subhanallah ìyàwó wa kí ibi tọkọ ti ń sọ̀rọ̀ ọkàn jáàkì ọkọ ni pé má ti rò pé báyà wá táwọn táwọn lò fún náà nígbà tí ó gbẹ̀mí ọkọ wa ò pé káì atani sòrò lélẹyìí ẹ̀wù tó ń wọ̀ singlet ni kò ní í ṣe gbé sájàdì òun á ń du àti múṣẹ́tì ìyàwó yẹn ti wá gẹ́ẹ̀tì tí ọfẹ́ ṣe so bó ṣe sílẹ̀kùn bí tó ti múṣẹ́tì báyìí ó ló ti huge bó ṣe tilẹ̀kùn nù ọ̀nà ntì ntì ọ̀nà ntì ntì àwọn balẹ̀kùn lé ní tẹ lẹ̀kùn yóò tuntun ní padlock kí gbogbo àwọn tẹ́lẹ̀ tí wọ́n ń ṣe múmìnà múmìnà ọlọ́mọ ni wọ́n mọ̀ sáà ó ní wàlúwàhì tó ń jájà rí ṣẹ́ẹ̀tì mu tó ń túlẹ̀ sọ̀kalẹ̀ látòkè òun sì ń wo ìyàwó lókè ní ìhòòhò ọmọlúàbí ọ̀fẹ́ bẹ́ẹ̀ sọ̀kalẹ̀ wà bọ̀kọ̀ ó ní á òun lójú ó tì jùlọ sórí òun kò ní tìjú mọ́ báyìí òun á kúkú padà wá nulẹ̀ pé ṣébí mi náà ló fẹ́ lọ gbé bá ní hòhò mo tún ti padà dé wọ́n níbi tó ti ń gbìyànjú àti sílẹ̀kùn ó ti lọ mú ròóró mára bó ti tún rí kóun lòún padà bọ̀ báyìí ó sì lé òun ládùúgbò ó sì lé òun bí kéèyàn ó léèyàn láti rí dáradára aṣọ ọlọ́sán mára dídàkùn torí tọ́lọ́ títí àwọn èèyàn bá ń gbọ́ science and technology báyìí wọ́n fẹ́ yà wò torí pé bóyá ilé iṣẹ́ ò gbóná báwọn kò jẹ́ ọ̀dà kankan mà etí kálukú bá bá pàdé ni o wàláì kọ́lọ́n dàkún kó jẹ́ àmà bá dáadáa pàdé o so ok ní ìsìn ọkùnrin wa sọ pé hàn obìnrin kò yẹ kí wọn fọ ọkàn pé ilé ìjọ kó tó ṣe kí wọn ti kó fọ̀tì fọ̀ ó ti rọ ọmú ó sọ kí ló mìíràn ah so nítorí di eléyìí má lu ìyàwó rẹ àmọ́ tọ́ kó lọ́n já bá àwọn obìnrin pàdé torí pé ńgbà míì wo ní lù ú láti pìlẹ̀ ṣùgbọ́n ó lù ú láti dáàbò bora rẹ̀ torí pé o ò lè gbára rẹ̀ lẹ̀ lọ́wọ́ lúlù rẹ̀ àfi pé wọn náà lù torí káàbà bú wọn náà ah, ṣèṣe ọkùnrin pé àtà ẹ wọn lọ dáàbò kọ́ sànù wa wàláhi mùsíbà òní ni rìpọ́tù tí mo sọ fún yín ni mo gbọ́ tọkọ ń sọ pẹ̀lú ẹnu rẹ̀ báyìí kọ́lọ̀ ń dákun kọ́ sàánù wa torí ẹ̀ àwọn obìnrin oríṣiríṣi ni wọn ọkùnrin náà oríṣiríṣi ni wọn ọkùnrin ah! ọ̀rọ̀ ọ̀rọ̀ gidigidi so kí wá ṣe gbogbo ẹni tó bá da lọ́kùnrin lọ́lọ́run tó máa gbóbìnrin rere bá sẹ́wọ̀n kí ló eléyìí tó bá gbóbìnrin rere lọ́nba gbé ni ah! wọ́n ti gbádùn ayé yẹn jù so eléyìí jẹ́ bá ń wò. وأخفهم في الله عز وجل هم فلان في الدار بعوان يسألوا لهم اليهود هم فلان دار بعوان tó tọlọm bá ní kọ gbọ́ tó dànù ẹnì kó obìnrin kan ọkọ rẹ̀ náà wàá fẹjọ́ sùn ó ní kò sígbà tó ń fẹ́ súnmọ́ láyé tó ń lè súnmọ́ ìyàwó yẹn ti ṣaláìsí ọkọ náà ti ṣaláìsí ní sùn so ọkọ wa ní ah wọ́n sì máa sọ pé àwọn mọlẹkọ máa làánà obìnrin ti máa ń kọ oorun fọkọ rẹ̀ báyìí tọkọ lọ sùn lẹni tí ń bínú sí tó bá ní èpè mọ̀lẹ́kà ń gan ló ń fẹ́ àmọ́ pé wọ́n wàá gbà fún òun lè gbà àwọn méjèèjì ti ṣaláìsí ní sùn torí ẹ̀ ṣáṣẹ̀kì. a ní láti máa ṣàdúrà gan a ní láti máa ṣàdúrà gan kọ́dà bẹ́ẹ̀ bá ti níyàwó tí ń ṣe dáadáa ẹ tún máa ṣàdúrà kọ́lọ̀ má padà kọ́ má padà ta ìdá bẹ́ẹ̀ bá níyàwó burúkú ńkọ́ ọ̀rọ̀ rẹ̀ ò gbóòórùn ọmọ abẹ lọ ọmọ abẹ lọ torí bí àṣà tí bàbá kan máa ń dá ó ní gbogbo ẹni tẹ́ bá rí tí ò tí ì kú ìyàwó rẹ̀ ni ò tí ì pa ọ́ òdodo ni ṣébí òní oṣù oúnjẹ fún ọ wọ́n máa kíyè sára débi bá ń pọ̀ ìyàwó sì ti gbóúnjẹ kalẹ̀ ọlọ́run sì ní kébi ọmọ pọ̀ dáadáa sọ kéńgà mi gan o lè ti fẹ́ẹ̀ san ìyẹn tán tí wọ́n ti gbọ́ bẹ̀ wá o lè má ṣe bísí láì kéńgà mi tó bá bọ́ sọ́wọ́ ebi burúkú òun sì ti fẹ́ pọ̀ tí wọ́n ní ẹni tẹ́ ẹ bá rí tí ò tí kù. ìyàwó rẹ̀ ni ò tí pa ìyẹn ní ìjàdúrà gan ìyẹn ní ìjàdúrà gan ọkùnrin sì gbọ́dọ̀ ṣọ́ra sorry to say níbi reaction sí obìnrin nípa fífìfẹ́ hàn èèyàn gbọdọ sọra torí ibi tó bìnrin ti máa mú yàn gan jù bá lọ ẹ eh, i want you to say i love you i love you mama i love you mama ti mama ti bi baba dada ń dídín i love you i love love you pé kí ni torí tó bá ti lè ṣe rí ọmú àwọn ìyá rẹ ò ní lè gbọ́ lẹ̀ wàláhì ẹ fi yé tí n bá lọ́ọ̀bù rẹ kó o ní sẹ́kùn lè nù wọ́n ti sọ pé action speaks louder than voice bàtí ntí lé ọ̀dà nù mọ́ lọ́ọ̀bù rẹ náà àmọ́ pé i love you i love you èmi ti ẹ ya yóò kò tọ́. so ẹja dúró bá lónìí subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. ìbọn ma ẹgbẹ̀rún ti ní gbẹ̀rún lọ́lẹ̀ náà ẹ̀tọ́ ẹ̀kọ́ wa ti tẹ̀lé tí ó wá kọ́ fún sùn tí ó wà nínú ọ̀nà àìsàn ọ̀nà kọ́ máa kàn pé pé ìbẹ̀rẹ̀ kò fi ẹ̀mọ́ ìjọba sí ìjọba dáadáa ó ti pọ́ sí pé ní ìnáwó ìtọ́wọ́ ti kádàrà rẹ̀ kàn. àkọ́kọ́ ni pé náà kò sínú pé ń takò kádàrà rárá ẹnikẹ́ni máa ṣe dáadáa wọ́n sọ kò ṣe dáadáa ẹnikẹ́ni máa ṣe dáadáa wọ́n sọ pé kò ṣe dáadáa wọ̀lẹ́kìn ibi táburú wà ní pé aláburú ti sáburú aláìmọ̀jọba ṣe pọ̀ mọ̀jọba ṣe tẹ́yìn bá wá jẹ́ pé tiẹ̀ lẹ́ ń gbé sórí àtẹnudójoojúmọ́ ẹ máa bùn ńlá da yín so lágbọn abẹ yẹn ewu wà mbẹ bọ́tọ́ bá wà chance láti lè ríru ẹni tí ń ṣèjọba nǹkan sòdodo fún òní sínú ọ̀rọ̀ yẹn bóyá lè kọ lẹ́tà sí tí ó tẹ̀ lọ́wọ́ bóyá ó sì lè invite wa tọ́ba sòdodo ọ̀rọ̀ eléyìí lọ dà jù torí pé ibi táyìn bá ti ń sọ gbogbo ìta máa ń sọ àwọn pé àtẹ ní ọjọ́ ọmọdé ọba ń ṣe kankan tara rẹ dánú lásán ẹ rí i pé ẹ tún máa fọ̀nà kan àbọ̀ náà míì tún da ìlú rò ní nítorí pé ẹni tó náà bá tún gbọ́ lẹ́nu yín yóò tún fi kún ètò tiwa lọ́dọ̀ rẹ̀ tẹ́lẹ̀ ẹ̀yin náà tún sọ eléyìí náà tún sọ àjẹpẹlẹ yìí gbogbo ọ̀nà dábàá wa tá a fi máa ṣépè fún tépè bá mu yóò ràn gbogbo wa yóò ràn gbogbo wa bóyá ìpè náà ló mú tí òfin máa ṣe má ẹ sì rí i pé gbogbo àlà ń fara gbà bọ̀tí tá a mọ̀ lódodo ni pé wíwá ni wọ́n wá pò ànábì sallallahu alaihi wasallam ń sọ pé ẹni tó bá wá pò ọlọ́mọ dáadáa tó ń tó ń ṣẹlẹ̀ ní all democracy even starting from America tóbi náà ń rí yìí wíwá ni wọ́n wá pò ẹnikẹ́ni tó bá ti wá pò ọlọ́run dàda nítorí pé ẹ fi tọlọ́run ṣe rárá rárá ń sọ pé ìjọba àwọn èèyàn ni gbọ́wọ́ àwọn èèyàn kò sí tọkàn ọlọ́run bẹ́ẹ̀ so gánà ìfẹ́ kọ́lọ́run ṣe fún yín nìyí ẹ nídìí kọ́lọ́run ṣe nǹkan kan fún yín ẹ̀yin o contradiction is mo fọlọ́n búra lórí pé màá protect the constitution Nàìjíríà ẹ gbọ́dọ̀ pa sí contradiction lágbọ́n nù ọlọ́run tó ṣòfin mo tún fà kúránì rẹ̀ mo tún gbé mo fi búra lórí pé màá protect constitution tó ta kò kúránì constitution tó wá kí ni mò ń tẹ̀lé ń tẹ̀lé kúránì mo di kèfèrí ẹ̀bẹ́ rí gámẹ́ o ọlọ́run sọ àwọn.